اللهم إنا نجعلك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وثقل موازيننا واهد إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا اللهم إنا نسألك فواتح الخير وخواتمه وجوامعه وأوله وآخره وظاهره وباطنه والدرجات العلى من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتدع وزرنا وتصلح أمورنا وتطهر قلوبنا وتعفنا خروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونسألك الدرجات الأولى في الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسمائنا وفي أبصارنا وفي رؤنا وفي خلقنا وفي خلقنا وفي دارنا وفي محيانا وفي مماتنا وفي أعمالنا وفي حسناتنا ونسألك درجات الأولى من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والأهواء والأجواء والأعمال اللهم قنينا بما رزقتنا وبارك لنا فيه وخلق علينا كل غائبة لنا بغير برحمتك يا برحمتك يا برحمتك يا إنه من سليمان إنه من سليمان إنه من سليمان واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت فإن شهدوا فأمسكوهن يسكنن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا واللذان يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فعارضوا عنهما إن الله كان توابا رحيما إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما بسم الله والأمر والسلام والسلام

تقصى لمهامه فإنه من أفلل الأعمال أتفهم ما قلة الكراهة أفلل من المجد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة wasi tatu wasi tuna alikumini a amuru wa alikumini ha nahayu alikumini ha wahadu wa alikumini ha waidu alikumini ha kosasu wa khilaru wa alikumini ha ní àti aláàlú wà láàrú wà ní àtò tàbí mú wà dùnáwó wọ́n sì yàtò wọ́n sì tó náà sì mú ọ̀rọ̀ sọ̀rọ̀ sílẹ̀ láì ìbáraẹ̀ rọ̀ sílẹ̀ láì ìbáraẹ̀ Súrà kẹrin àyà ẹ̀kẹ́ ìdógún. Wàlá sí yá sí àlùfáàmì sọ́tà lẹ́yìn ìfáàmì fún. Wàlá sí yá sí àlùfáàmì sọ́tà lẹ́yìn ìfáàmì fún. Ọsítọ́sí ìlú àléhìnnà. Àríbáàkà ní ń kú. Fàyín ṣàìdúró. فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل له لهن سبيلا ولا الثاني يعفيان منكم فأصلهما àyíká bá wà sílá á fàárì ló alìbùnà iná lákàánà tàwa iná mọ́tò bá tó aláláì lílàdínà yàmẹ̀lúnà ṣúhà ìjà àlàtẹ́ ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا درى أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما الحمد لله رب العالمين فيا أبيض فالمحال معاية خير إلى الله لكل بواسلنا إلى جود الذي أمرت به يا الله يا الله يا الله لا قبله ولا حل بعده ولا مثله عالم يلوم كما يعلم إلا به وصفاته Hello. ìrànlọ́wọ́ rẹ ni à ń béèrè o wọ́n padà lẹ́yìn wa o wọ́n dá wa dára wa o láàrin àbòsójú lẹ́yìn náà tá a dúpẹ́ fún àánú rẹ lórí wa tó fi ń kó wa jọ lórí nǹkan tó nífẹ̀ẹ́ sí ká tó ń túká lórí nǹkan tó nífẹ̀ẹ́ sí ọlọ́run àbẹ́ ọ wọ́n jẹ́ àwọn máa kójọ lórí ìbànújẹ́ ọ wọ́n sì jẹ́ àwọn máa túbá lórí ìbànújẹ́ ọ wọ́n á gba ìjọsìn yìí ọlọ́run gbà lẹ́sìn fún wa lẹ́yìn náà ṣàdúrà fún àwọn afáwa tí wọ́n lè. onípa iye ò wọ́n ní láti ṣe abdulsa sí muhammad rahim ahumala wàgàfàrà láàbùlà àti gbogbo àwọn tí wọ́n yọ ṣiṣẹ́ pọ̀ pátá ọkùnrin lóbìnrin tí wọ́n ti lọ àti gbogbo òkú mùsùlùmí lọ́ọ́ bá ní dáríjì wọn. àwa náà ta wà láyé ọlọ́run jẹ́ rẹ̀. a kí àwọn àmì wa. àti bàbá wa alága àgbà fún ìsìláàmù dìé tí wọ́n tún jẹ́ alága àsọ̀kan àti àfa àwọn àgbà alílọ́sàmù lẹ́yìn náà láti nínú ìjọ pátá láì jẹ́lẹ̀ kan. Ṣàbábù wáṣà ìbú wábù ti kọ́rùn wàsárí wà tó wálé láì وابتغاء وصلوة فلله آثار àwọn ọ̀rẹ́ mẹ́rin tí wọ́n ń jẹ́ èèyàn láyé àwọn ló ń kó jọ àjọ ń kó jọ nínú ìjókòó yìí àkọ́kọ́ nínú ẹni ṣọ̀dá fún àwọn sọ̀mọ̀ yìí wàṣáyé fún ẹlẹ́ẹ̀kejì ni àwọn adéwú lójú ọ̀nà ọlọ́run wọ́n bó lè fọ́ọ̀rùn bákan náà àwọn afọ̀rànmọ́lọ́ wàsáre wàsó ẹlẹ́ẹ̀kẹ́ni làwọn tí wọ́n rí kàmùkọ́ balẹ̀ láàrin dáadáa àbúrò ìbà àtàwọn ìjàdá. bá a ṣe wá ń lọ tá ń bọ̀ wọ́n lè là yóò adúpẹ́ náà wọ́n yà kójọ ìbànújẹ́ àwọn ọba ìgbà wa tí à ń mú wáyé ká máa tọ́jú rẹ̀ o èyí tí wọ́n fẹ́ fún wa nínú ọlọ́run òun náà a máa gbogbo àwọn tí wọn ò bá rí ẹ máa gbà lọ́dọ̀ àwọn tó rí kẹ fọ́tọ́kọ́pì ohun tó bá jẹ́ ìpínmọ̀ ànágbè gbà wá níyànjú ó ní ìlú bá ti rí ni kẹ ẹ mú ẹ mú ìtọ́jà náà. Fàdéjà sọ̀rọ̀. Àǹfààní mi ò àǹfààní. Àlè ìsìlámù bí ló dáadáa. esi ìsìláàmù wa tọ́lọ́ ti wá sí ẹ̀sìn tó kọ́ wa ní déédéé ni o déédéé gbogbo ẹni tí ẹ bá fẹ́ kíjọba àwọn máa lọ déédéé wọ́n máa kọ́ múlẹ̀ wọ́n bá máa lọ ọ̀gá kí iléeṣẹ́ múlẹ̀ lọ sí روي أن النبي صلى الله عليه وسلم كان جالسا مع جماعة من الصحابة وزاروا أبي دجدج النبي ومحمد صلى الله عليه وسلم وزاروا من جاكا ولو جماعة وصحابة الكرام فجاء خصمان ni àwọn lẹ́yìn kan rápọ̀ ẹjọ́ wa wọ́n ń jà àwọn oníjà méjì wọn bá wá wọn bá bá a. Fàkọ́lá àdúgbò yá Rasulullah. Ẹnìkan ń lò wọ́n ní gbọ́ ẹjọ́ tó wọ̀ rò rí òjíṣẹ́ ọlọ́run. Iná ní lè máa rán. Ọlọ́run tó rí ó ní òun ní kẹ́tẹ́kẹ́tẹ́ kan. Wà iná lè há dáa bàkọ̀ látàrí. Ẹnì kejì ohun ń ṣe pàǹpà yìí òun ní màálù wà nínú bákọ̀rá ta ó kọ́ta lábìlì máa ń wọ́n bá ṣẹlẹ̀ tó fa ìjà wọn ó ní pé màálù rẹ̀ ọkàn kẹ́tẹ́kẹ́tẹ́ ọkàn pa. Bàbádà rọ́jùlọ́ nínú ilẹ̀ àdìrí ilẹ̀ bàbáàdà. Sẹ́rẹ̀ pé wọ́n sì rojọ́, wọ́n gbé ọ̀rọ̀ ìdílé ráhùn. ẹnìkan wá kẹ́jú ní àwọn tó ń bẹ ní ọdún sí ọlọ́run. láàbọ̀ Ọ wá wá dojúkọ méjèèjì ó ní máa da máa dà láàmú. ìwọ́n wá lè rìn ní ìsìn pẹ̀lú pa kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ ṣé náà wá ní ìmọ̀lẹ́tí wá fẹ́ dájú Ọ̀kọ́lá ọ̀gbọ́n ọ̀gbọ́n. Wọ́n fi yá pẹ́ranko lọ́pọ̀ ẹranko, kò sí ìdájọ́ àwọn àdáńbẹ̀. Àbí asáfẹ́mọ̀ ìdáná lè láàbù sá. Ọ̀kọ́lá sallallahu alaihi wa sallam. Ẹ̀kọ́ ìfẹ́ pa nípa pé a máa ń dákẹ́, a sì máa ń rán tó sọ̀rọ̀. Ẹnu kọ́kàn dákẹ́ díẹ̀. Àmì ẹ̀mí ìhùnkù ni wọ́n wá kẹ́jọ́ bá èso ní wá kó bá. wọ́n fẹ́ ń bá wí. tó ànábì ní ìṣe sùúrù gẹ́gẹ́ bí olùkọ́ mo ní ìṣe sùúrù kan tí arákùnrin ń sọ ọ̀rọ̀ tí ó sọ tán ànábì bá sọ pé. bàbá ọ̀la kékeré la iná máa ya àlè. ó ní àlè kí ló fẹ́ sọ sọ́rọ̀ sí lẹ́lẹ̀ ṣèdájọ́ láàrin wọn ká gbọ́ ìjọba fẹ́ sọ. náà fàkọ́ọ́lá aléyò láwọn máa aléyò wá kọjú sọ̀rọ̀ méjèèjì ó wá sọ pé káàdá mọ̀rọ̀tàlá ilé àm màṣìdúdá ilé ó ní mo bá bí ilé ìlú ẹ̀yìn tẹ̀gbà ìwọ oní kẹ́tẹ́kẹ́tẹ́ ìwọ oní màálù ṣé màálù àti kẹ́tẹ́kẹ́tẹ́ ṣé ẹ tú wọn lẹ̀ ni àbẹ sọ wọn mẹ́lẹ̀. amú àdúrà máa ma ṣe ló dànù wàlẹ̀ á ọrùn mọ̀ sálà. àbí ọ̀kan nínú wọn lọ wà lóríṣun èkejì ò sí ní oríṣun. fàkọ́ọ̀dà. àwọn méjèèjì wọ́n sì sọ bó ti ṣe bọ́ọ̀lù ti jẹ́. قال الحمار مشدودا wọ́n ní bọ́ọ̀rọ̀ ti ní làwọn sọ àwọn òní fún lọ kẹ́tẹ́kẹ́tẹ́ oríṣìí lọ wà wọ́n sọ mẹ́lẹ̀ ni. wọ̀lì sáfọ̀rọ̀ tó mọ̀rọ̀ sálàdà. màálù olówó rẹ̀ ò sọ òun jẹ́ kiri nì lọ́wọ́ á rí kẹ́tẹ́kẹ́tẹ́ lóríṣọ ní kàn án ní kàn án ní kàn án gbọ́dọ̀ wọ́n dúró wàsọ̀rìbùmà máa. àbàbà tó sì ní màálù yìí náà òun náà sì sùn lọ ó sì wà bẹ́ẹ̀ fífi wò síbi ń kan kẹ́tẹ́kẹ́tẹ́ mọ́ oríṣun. Fàkọ́lá Aliyu. Aliyu wa dáhùn láìpẹ́ sọ bí lè bá kọ̀ ọ́ dọ̀mánù lè fi máa rí. Ìdájọ́ ti fojú hàn. Bàbá onímọ̀ yìí ọ̀sán owó kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ọ̀sán tí wọ́n bá fi rà á ọ̀sán àrọ̀ wọ́n lọ́sàn-án àléyìn sí jù fún àkọ́rọ̀ sallallahu alayhi wa sallam àkókòmá kó wà á mú lọ ọ̀dọ̀ àwọ̀. alábẹ̀rẹ̀ ní mẹ́ríkà sọ̀lá náà náà ìdájọ́ tí sẹ́ẹ̀dì náà yìí mú wáyé àná lùkì díẹ̀ mọ́lẹ̀ ó sì fọwọ́ sí pé bó ti rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló tẹ̀lé náà nì bẹ́ẹ̀ ló sọ. ẹ̀kọ́ tí a rí kọ́ńbí ni pé gbogbo nǹkan lọ́lọ́run ó sì rò pátápátá gbogbo ẹ̀yin ẹlẹ́ran so ẹsẹ̀ wà ń dòkó pàápàá bàbá mi tó jẹ́ ọ̀gá àwọn ẹlẹ́ran so.

náà ni sẹ̀ríà wá rí pé ọ̀kan wà lóríṣo ọ̀kan ò sí lóríṣo èyí ò sí so ní nǹkan ètò wà lóríṣo yà ní lọ ẹ má wo ràn ẹ má wo ràn inú ọlátọ́lọ́ ń ṣe fáwọn ọmọ ádámù náà ìgbà wá sọ̀rọ̀ lóbi pé ọlọ́run ó ọ̀fẹ́ kí àwọn ọmọ lẹ́yìn wọn máa jà àwọn ìlẹ́gà fẹ́ bá sàmì ọlọ́run tó yẹ má bá sàmì o owó tí sàfù ẹ̀ owó ètí owó tí ìdáhùn kó náà sára ó ní pé sọ fẹ́ kí oore ọmọ ẹgbẹ́ tàwọn ọmọ lẹ́yìn rẹ̀ àná nínú nǹkan bẹ́ẹ̀ kódà ìrìnàjò tó ń wáyé òun fẹ́ mú orin délé fún wọn òun tún fẹ́ bá orin ńlé tó ń bá tún délé bóun bá tún délé tó kó orin tó wá máa bá àwọn ọmọlẹ́yìn ọlọ́run tó wáyé kó ọpẹ́ bá wọn òun ò ní gbàdúrà pé ẹ má já o ẹ má já o ẹ má sí gbólóhùn aṣọ ṣùgbọ́n ohun tó wọ ọlọ́run ò ṣe báwọn tó ṣáájú olùwọ́wọ́ àṣìfún yìí. àwọn ẹ̀dá kan tó ń ti dá síwájú táwọn bá ń jà kò sẹ́ni tí ó dìde kó sáàrin wọn tí ó láwọn àjàkú ni wọ́n jà àpèjúwe làwọn ẹran náà tágbò méjì bá ń kanra wọn ọjọ́ ẹ̀kẹ́rẹ́ káàdì ọmọ sára wọn pọ̀ ọmọ ọ̀hún. ọlọ́run ni òun máa yan alákòóso sáàánú yín nígbà tí ju àwọn gbogbo ẹ̀dá lọ́nà. tàbá wá wò ń tọ́ sí ọlọ́run wí o gbogbo tí iná fa ìjà láyé oore ni o ẹni tó ní làákàyè. wọ́n tó ń báyàwó rẹ̀ jà ṣe sùúrù kò dúpẹ́ orin lọ́lọ́run ti pọ̀. bọ́wọ́ kọ́ wà ní ẹni tí ò lè ní púpọ̀ àpé dájú náà lọ́mọ jẹ́ àti ọjà. àwọn méjì tí wọ́n ń jà sí ilẹ̀ ilé ẹsẹ̀ kan yìí ọ̀nà bí ẹsẹ̀ kan yìí. ẹ ṣe wọ́n pẹ̀lẹ́ kí wọ́n ṣe làákàrẹ o orí lọ́lọ́run ṣe fún wọn tó fẹ́ bàjá yìí o tó wáyé pé ẹnìkan kan ò lágbára gbóhùn ọkọ̀ nínú ilẹ̀ ọwọ́ ilẹ̀ náà bàbá yìí bàbá wa ń jà ká má nìjẹ́ bí torí àmì mọ̀nà pìkì kéèyàn máa jà kó máa jẹ bí. mùnàfíkì hmm. ni ọ, àwọn èèyàn rẹ̀ rí ẹ jẹ́ àní lẹ́sìlẹ̀ lẹ́sìlẹ̀ ti yá ní ìlú ní bí o. mùnàfíkì lànà ti pè náà lù mẹ́rin tó láti dá mùnàfíkì mọ́. ọlọ́run bá ní pé aya ti lọ náà ní kìsàlá ìṣọ́ àdábà wáyé sáwọn àdá àlàfà. wọ́n ìgbà oṣù mi nà wọ́n ìgbà àgbọ̀nà pàjára ìwà mẹ́rin ìlànà mi dáhùn náà tó ti máa àwọn bá ní pé tó bá sọ̀rọ̀ irọ́ làbà tó bá ṣàdéhùn àmúṣẹ tó bá sì jà sí èdè ayédè ọmọ wà màkàjẹ ọmọ sáwọ àlùjẹ́rìnlẹ̀ ni ò ti ní sí èdè ayédè gbọ́wọ́ ọlọ́run tá a bá dá àlùjẹ́rìnlẹ̀ látàsùn àwọn nàfẹ́ alágbèwá wàlá bàbá ìlà ìlà sàlá sàlá. ẹ̀kọ́ tí a ń wáyé ọ̀kan lọ́jẹ́ nínú. déédé Islam je islam wa ọlọ́run máa ń a wà bọ́ sínú alukóránù ní mọ́tà a ti nípa ọrọ o ẹ̀rọ amẹ́nu dúró ń bẹ̀ ti máa gbọ o ẹnu ìta amẹ́nu bá náà náà bí ó ṣe أعوذ بالله من الشيطان الرجيم واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن عند الموت أو يجعل الله لهن سبيلا القرآن الكريم ìwé tọ́nà tó fi tọ́ aṣọ́nà láti ìgbésí ayé ọlọ́run tó máa ń bá ọ̀rọ̀ míì lọ wàláàtí yá sí náà lè fa ìṣàtàmì nìsáà ìgbóhùn ọlọ́ní àwọn obìnrin tí wọ́n dé pẹ̀lú ìwà àgbèrè nínú yìí ìwà àgbèrè. Kọ̀sọ́dí ìlú àléhìn náà arúgbá àtàmíhùnkún. Ọlọ́ní ẹwà ẹlẹ́rìí mẹ́rin nínú yóò yọ jẹ́rìí sí pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí pàápàá nínú síra sẹ̀ríà mi wọ́n ní àwọn ẹlẹ́rìí hùn wọ́n jẹ́rìí wípé òkúta ọbọ̀ sí pátákó ràkúnmí tàbí kálámù ọbọ̀ sínú òògùn tàdá bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ tí eyín o òkúta ọbọ̀ sí pátákó rà fún mi tàbí kálámù ọbọ̀ sínú òwò tàdá àwọn ẹlẹ́yìn tí àwọn tí wọ́n jẹ́ ìsìn. Ah, Fàṣáṣù ìlú alẹ́ ní àrìbà àtàmì ogun. Ọlọ́run ní ká tó ká tó lè gbẹ́ wọlé o, ẹ̀yà wẹ́lẹ́ ìbẹ́ẹ̀ni nínú yín fàyè ń ṣàyèdú. ẹ bá wá pa àwọn ẹlẹ́rìí mẹ́rin ìjọ tí ó jẹ́rìí sí bẹ́ẹ̀. wá a mú sí kò hun nà fílípù yóò ti ha táyàtà wá pa hun nà lè mọ́ ó. àwọn oníṣìlẹ̀ yẹ ìdájọ́ tẹ́sí fún ẹni pé ẹ ti hàn mọ́lé ẹ tilẹ̀kùn mọ́ wọn ẹ sọ kọ́kọ́rọ́ àpò. àtàyàtà wá pa hun ìlàlè máa ń tí ní ìwé èkú bẹ̀ ní èkú ní yàrá. Àwọn yájú aláwọ̀ ọ̀hùnláhùnlá ó sì ṣe na àbáyọ mọ́. Àbọ̀ wàá túmọ̀ rẹ̀ ó. Ẹ tẹ̀síwájú díẹ̀ sí náà. واللذان ياتيانها منكم فآذوهما ọlọ́run ní àwọn méjì tí wọ́n tún ṣe irú wà bẹ́ẹ̀ nínú yín yóò ṣe panṣágà àti àwọn tó hùwà lúùtù ọkùnrin tí ń bá ọkùnrin ṣàṣepọ̀ àwọn obìnrin náà ti ń lọ́ mọ́ra wọn ní ọjọ́ ṣàṣepọ̀. ọlọ́run tí wọ́n ṣọ̀kan ó fi àwọn oníṣìnà gan àwọn onípanṣágà ó fi hàn ṣọ̀kan ó wá kun apọ̀ tó yẹ wà. ní àdáni ti ya mi kún. ọlọ́run ní àwọn méjì tí wọ́n ṣe àwọn àbàjẹ́ yìí nínú yín. fàádù ọlọ́run ní ẹ bá wọn ẹ fàyín tábà wà á sílà á. ṣé ń bá wá ronúkúwàdà ṣé ń tún bá ní ìṣàtúnṣe iṣẹ́ wọn. fàárì lo àníhùmá. ẹgbẹ́ onípò lọ́dọ̀ ìṣe ọjà. inna Allaha kana tawwaban rahima. ọlọ́run yọ yájú òun ọlọ́run jẹ́. ẹni tí ń gba ìrònúkúwàdà òun sì jẹ́ ẹni tí ń kẹ́yàn ẹ jẹ́ ká dúró di àyà lọ ká wá títà sí ìmọ̀wà rẹ̀ kí ọ̀nà owó ọlọ́run máa fi yé wa o ọlọ́run wá ń ṣàlàyé fún wa pé yá sí àwọn obìnrin tó ṣe pé wọ́n ń hu ìwà àbàjẹ́ tá à ń pè ní panṣágà agbèrè àlè ṣìnà ọ̀kan náà nìjẹ́ bẹ́ẹ̀. mímí sọ ìkọrùn nínú àwọn ìyàwó yín pásítọ́sì ìlú aléhìnà àríbá àtàmì kan ẹwọ́ ẹlẹ́rìí mẹ́rin nínú yín wọ́n jẹ́rìí sí bẹ́ẹ̀ ayélujára jáde kúmìlì mùsùlùmí náà náà àwọn ọkùnrin tó jẹ́ mùsùlùmí ẹ wá ẹlẹ́rìí pé ṣé wọ́n wà ń bẹ̀ ṣé wọ́n wà ń bẹ̀ ṣé wọ́n wà ń bẹ̀ ṣé wọ́n wà ń bẹ̀. Bàrí iṣẹ́ ìdú àléhìn nàbìhá. Táwọn ẹlẹ́rìí bá wá jẹ́rìí sí bẹ́ẹ̀. Olúwa ní fàámù sí fún òun náà. Ẹ tì mọ́lé o. ábìsúhùnà pé ẹtì àmọ́lé eti sátìmọ́lé sílé bùrúùtì nínú ilé. wámúnà wúhùnà ní mùhálà tàbí náàsì ẹ kọ̀ fún wa láti máa gbé àárín àwọn èèyàn lati má jẹ́ wọ́n gbé àárín àwọn èèyàn máa àtàyàbà wà fáwọn nàlẹ mọ́tò títí kóòtù pa wọ́n sínú yàrá tẹ́ ẹ bá tìrọ sí àyìnbá láàyíká tùbù onímọ̀lẹ́ka kú. àwọ ìlàhà yájẹ́ àlàáhùn làwọn náà sàbílà tàbí títí ọlọ́run ó fi ṣe ọ̀nà àbáyọ fún wa. torí kọ́rùn ìlàlíhùn lóòjì mi ní a ọ̀nà tí wọ́n gbà jáde kó nínú àtìmọ́lé tó ti hàn mọ́. ọ̀nà rúbì sáálíkà àwálì ní islam wọ́n ní àṣẹ tá a gbọ́ yìí nígbà tí islam kọ́kọ́ bẹ̀rẹ̀ náà láyà ìdéhùn ni wọ́n máa ń lò ó torí ọlọ́rọ̀ kò fìgbà kankan nífẹ̀ẹ́ sí panṣágà pàápàá wá sí náírà gbèrè. àyà ni wọ́n kọ́kọ́ wọn lò súnmọ́ jàálà làwọn náà sàbílá lẹ́yìn náà lọ́lọ́wọ́ á tún ṣe ọ̀nà àbáyọ. nìjírídì nìjíkìrì ní àtàn pàtàkìrìsì àmọ́ láyà bá wá dé àbáyọ tọ́lọ́run wí pé ẹni <clears throat> tí ò tí ì lọ́kọ tàbí ọkùnrin náà tí ò tí ì níyàwó ẹnà wọn ní ọgọọgọrọ ọrùn bílálà lẹ́yìn náà kẹtùmọ kò lé kí wọn lọ sin ọgbà ẹ máa lọ sóko já oko ẹwọn ṣẹ fún wọn ọdún kan ni wọn ò fi sin Islam wọn ò fi ní abájíyà tán. Hmm ní wọn bá jẹ bí lálàtà hmm. wọn bá tún bí àtàlẹ́ ó tún bí àṣekára. ṣùgbọ́n wọ́n rìn jí mẹ́rin mú sànátù ẹni wọn bá já sí wípé òun ti níyàwó lé ń tiẹ̀ kó tó máa fẹ́ obìnrin olóbìnrin kó tó máa bá ṣe panṣágà hmm. tàbí ètò ti lọ́kọ tiẹ̀ ń lé ojú tó máa bá ọkọ ọlọ́kọ ṣe ìwà àbàjẹ́ ẹ rìn wọ́n mọ́lẹ̀ tí wọ́n ní ẹ sọ wọ́n ló kò pa. wàfíìlì àdéhùn nínú àwọn ọ̀rọ̀ òjíṣẹ́ lámùhàn sálá làmọ́ràbà ìyáná lè hádà nígbà tí àlàyé dé tí àná mi ṣàlàyé pé. gbogbo àwọn tí wọ́n bá yẹ pé wọ́n bá wọ́n wà nípò ọmọge lọ́kùnrin tàbí obìnrin ẹnà wọn lẹ́gà o àwọn tó bá ti jáde lẹ́kọ̀ọ́ nù wọn tàbí ọkùnrin tó ti níyàwó àwọn ẹnikẹ́ rì wọ́n mọ́lẹ̀ ẹ̀sùn ló kò pa oníṣìnà. bó o ti ń gbọ́ òun náà ni ọmọ tó bá o lóhùn lẹ̀ dìde o. ẹnìkan ò ní ọ hàn ọ. sọ́nà fi ọ̀wọ́ lójúbolẹ̀ hmm. ọ̀sọ̀ nípọ̀. sọ̀rọ̀ àforíjì. ọ̀rọ̀ ọlọ́run mọ́ o. Ah, ọlọ́run ló ń lọ bí ẹlòmíì gbá ìwà àgbèrèdè ẹlòmíì àwọn ọ̀sìn yẹn nà á ní ọ̀bẹ kò mọye látòun rẹ mọ́ ní òǹgbà lẹ́nu mo obìnrin lóbìnrin àbèjì ọ̀bàdàgbẹ́ ó tún gbọ́ ọ̀nì ọ̀sọ́ níkọ́ fọlọ́wọ́ túbá fọlọ́wọ́ ọlọ́wọ́ ọ̀gá lé o àwọn àpò oníwàásù ó hmm. ní iná òṣùnú bọ́lá sí ọ̀dà ńlá àbúrúgbà Lábúyá sa Allahu. Lábúyá sa Allahu. Iná òṣùnú bàrá sí ọ̀dà ń tàhá. Ìwọ́ àtẹ́mí ẹ̀sẹ̀ tá ti tì Ó sì bá tí wọ́n ti kọ́ o, wọ́n ti kọ́ o. Àmì àgbà aláwọ̀. Ọba gbàgbé ọlọ́wọ̀ gbàgbé. Yóò ń kálukú bá gbàgbé iṣẹ́ rẹ̀, ó gbẹ̀rẹ̀ ọ̀bà. Ọlọ́run ń yẹ ọkọ̀ kálukú wọ iṣẹ́, ọmọ èyí ó kì bóòsí. Mẹ́lì Ásàlì kìtà ìlà yóò dérò sọ bí rọ̀tà ń wá lákẹ̀bí rọ̀tà ìlà sọ. Àdìrá wọ́lá yá sí ni mú rọ̀kúkà àdá. Ó ń tọ́lẹ̀ wo sì ní ilé. Ọba ti yá délé ọkọ̀ ẹ̀kọ́. Odò onípàdé. Ọgbọ́n. Ọpọlọ mo lówó kò gbà báyìí ọ̀nà bá gbogbo nǹkan inú ìwé ọlọ́run gbà bá gba ìwé ẹ̀ wọ́n ò rí alìkí táàbù ọlọ́run nígbà gbẹ̀ǹde á fi ìwé iṣẹ́ á fi lélẹ̀ sẹ́yìn kọ̀ọ̀kan. Bàtàrà ni mú jírì mi nà mú sì kí nà mí máa fi. Ọlọ́run ní àlọ́ ìmọ̀ ìmọ̀ ọ̀sọ́là. Ó rí àwọn ẹlẹ́sẹ̀ nígbà náà. Motu tún mi máa fi. ẹ̀rọ àwọn àgbà wọ́n wọ́n ń bẹ́ẹ̀ lù wí sẹ́ wọn pé ha ha. wọ̀yà kúrú náà yá wáyé bẹ́ẹ̀ wà káwọlé ha àwọn o. bẹ́ẹ̀ lè ìwé Láyé ni òṣàbí ìlà sọ̀mà. tó ṣe yí pé àbẹ̀fẹ̀ tó kéré àti ètò tó fi gbogbo ẹ̀ lọ́sẹ̀ kò tí ẹ̀ fi ọ̀dá kan sí gbogbo ẹ̀ ló gbé jáde. Wajadu máa àmìlò ha dìrọ́. Ọlọ́run gbogbo ẹ̀ lọ́nà ìyá ọ̀gbà ní pípẹ́ o. Wọ́n lọ ayábẹ̀lẹ̀ mọ̀ ọ́n. Ọ̀gbùn bá a dáa. rí orí ìṣèrẹ́jẹ́ fẹ́mi kan ẹ dákun ó lè mẹ́jọ sí iná o yẹ ẹsẹ̀ ní ìlọ́sẹ̀ o o ọlọ́nlẹ̀ o bàbá tó ní káwọn èèyàn wá jókòó ní pẹ́lọ̀ rẹ̀ tó wá lẹ̀. àrán orí àrán ni wọ́n jókòó lé hmm. ohun tó tí àrán lé lórí ọlọ́run mọ̀. abẹ̀rù ọlọ́wọ́ abẹ̀rù o níbi ọwọ́ dé olúwa ní àwọn méjì yẹn báàsù náà ẹ bá wọn wí bú ọlọ́rìmù ní ní ààyè ẹ kó bàtà bù wọ́n. Mm-hmm. eléyìí tó di pé àwọn àyà àyà sẹ̀ríà ó tó dé ní o bàtà tí rán o àti

ọlọ́run tó na nínà ńlá káànà àwọ̀wá bàrọ̀ sí ma. ma. àánú ọlọ́run pọ̀. ọlọ́run àánú rẹ mọ́ka kú lára wa. ọlọ́run tó wípé òun jọba tí ìgbà tún bá ẹni tó bá ti dé pé òṣè bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ti parí tó ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. bóyá ọ̀rọ̀ yìí máa ń lè wọ́n ó tó kẹ́ àwọn àkóńtà ti rò wọ́n ní wàá sá mọ̀nsúhó ìrìnàjò lé yọ wọ́n ti ká lé o wọ́n ti ká yà yìí lé o wọ́n ti ká rọra ní ìṣúdé lẹ́yìn ẹ̀ olóògbé jẹ́ pé wọ́n ní ká lọ lẹ́kọ̀ọ́ nípa nọ́ọ̀sì wàmọ̀sù ó láti fi ń bẹ̀rẹ̀ kùránù láti pé kùránù tá à ń kà ní ìsìn wọ́n ti léélẹ̀ wọ́n àfa ti léélẹ̀ àwọn ti lé àwọn tó ń bọ̀ náà wọ́n ti lé. Wàṣítò wáṣètò náà. Wàṣítò wáṣètò náà. Náà ṣe òun wá ẹ̀yin ẹ jẹ́ kí a kásòǹkà rẹ̀ ná ẹni pé yọ bá mu. iye àyà tí nínú àkùrà sìtátù àlàáfin ẹgbẹ̀rún mẹ́fà àyà wọ́n ní àti àtọ́gọ́rùn mẹ́fà wọ́n sì wọ́n sì túnà àtọ́gọ́ta àti six thousand six hundred and sixty six náà ni àwọn pásísì tó wà ní Kùránì àwọn àyà wọ́n wá fẹ́ mọ lé wọ́n wá fẹ́ mọ láti bẹ̀rẹ̀ o abá àkọsílẹ̀ yìí lọ́wọ́ àwọn olùkọ́ wa ni rẹ̀ ni wọ́n fi bẹ̀rẹ̀ o. wọ́n á ní nínú àwọn. gbàkálẹ̀ alifun mi ni wọ́n ní ẹgbẹ̀rún kan bẹ̀ ọjẹ́ àṣẹ ẹmẹ ẹmẹ o wàhálì fún ní àná ayú ẹgbẹ̀rún kan bẹ̀ jẹ́ mọ́sẹ̀ alí ní àwádùn ẹgbẹ̀rún kan bẹ̀ àdéhùn wàhálẹ́kùn wà wàyí dán ẹgbẹ̀rún kan dẹ̀ jẹ́ ìlérí ọlọ́run ìyàtọ̀ wà láàrin wáádù àti wàhídù tẹ́ hmm. ẹ bá ní àwọn méjèèjì wọ́n lé ní túká ní o ọdún kọjá náà wọ́n lé wá fún àwọn méjèèjì àwọn àkóṣàdéhùn hmm. èyí ò sì dá àwọn àyà kùrán ni wọ́n lé lẹ́yìn ọkọ̀. wọ́n wá tún ní alíkún mi ní ẹgbẹ̀rún kan nínú àwọn àyà six wọ́n lẹ́gbẹ̀rún kan wa àtìwó àwọn tó ṣáájú ká lè fi Wàhálí fún ìbẹ̀rún Ẹgbẹ̀rún kan ń bẹ̀ àti ah alukuraani mọ̀ fún o owó ìgbẹ́ inú ẹ̀ wá sọ̀rọ̀ ẹ̀ pé wọ́n á tún ní wàá ní aláàmú ẹ̀tọ́ o ẹ̀tọ́ ni eléyìí o èèwọ̀ ni ti bí àwọn ọgọ́rùn-ún kan ní àwọn àyà yìí ó jẹ́ ìṣàfọmọ ọlọ́run àti àdúrà ní wọ́n fẹ́ parẹ́ wọ́n ní wọ́n síta tó wọ́n sì tó nàá ṣe mú wọ́n máa tó. wọ́n sì ta tó wọ́n sì tó nàá ṣe mú wọ́n máa tó. wọ́n ní ọgọ́ta àti mẹ́fà mẹ́ẹ̀ ó jẹ́ lóṣù àti màṣú. ìta ti pa áyà tí taa lò bọ́ tẹ́lẹ̀ àti tuntun tá a mú dé. alẹ́ ìkéde. asalaamualeykum warahmatulahi ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ. هو الأسباب وجب أن تزويه وعقل ونام لا حول ولا قوة إلا بالله àwọn tí ti àní alákọ̀ọ́kọ́ àtàkéjì pé ní èyí mbẹ̀yẹ àwọn àyíká sábò tí a rí àwọn àgàkà mbẹ̀ ìlà ìdí méjì bẹ́ẹ̀ ni lápá bí lápá bí bóyá àwọn tí wọ́n kó wá ní a tó ń kan àmà ẹ dákun bẹ́ẹ̀ ti gbòyì náà ẹ̀ńdá máa ń kọ́ta ń pa rẹ̀ kó já máa wọ̀. ẹlẹ́ẹ̀kejì inú kejì wa àwọn tí wọ́n ń fi owó ránṣẹ́ sí wa àwọn kọ̀tẹ́ pé ọkùnrin á tó rí lánàá a sì ní ń bá ń ní nǹkan tó kọ́sọ́ aláṣẹ wa sọ pé àmọ́ ah, tẹ̀lé wúlò àná tó tó wọlé tó fi pẹ́ nípa báyìí ẹ má fi ní o àkọ́kọ́ àlùfáà ìpàpọ̀ ẹlẹ́gàn three thousand naira jabaru raifu one thousand naira bakari lawal ruwatoli one thousand naira ẹni yìí ó ti sẹ́yìn one thousand kan fún asẹ́yìn omi lónìí yusuf ọ̀dàwọ́lì dáúdà one thousand naira àti ìdẹ́sẹ̀ǹtì mansuru òdúrà rẹ̀ mú one thousand naira ẹ̀rọ ọlọ́run kan owó three thousand wá ní ìsìn àdìta ní wọn lọ́ta pé ẹ̀rọ ọlọ́run three thousand naira lọ́wọ́ balẹ̀ sàn ní o. à ń ṣe lọ náà nu ọlọ́run jẹ́ agúnlẹ̀ rí o yáàbà máa rẹ́sàn rẹ̀ lọ́jọ́ ni owó dùn o ìyá máa ṣe o ọ̀ṣọ́ kan tó tajà ní o tó wà láti tètè ojúlé jẹ ọparí ọlọ́run yẹn àwọn onígbogbo ẹ̀ lábàá. wọ́n náà dánwò ní ìmọ̀ wá sí ìlànà ìfisítọ̀ lè yá omi lè fi yá mà. fàlà tó bí lọ́wọ́ náà mo sùn ṣe é yá. فإذا لم يبقى لابة من خرج لأتينا بها وكفى بنا Ọlọ́run ní ẹ̀bá ń ṣiṣẹ́ fọ́mọ gẹ́gẹ́ bí irúgbìn kan. nínú èso ìran tí kì í bẹ́ wáyé pẹ́lú ntòjì náà tí ìbá yẹ kó lọ́jà gbogbo nǹkan ọ̀rọ̀ owó ni èèyàn sọ tí ó fi wá rántí èso kan nínú ìran nínú èso ìran. ẹ wo èsì àwọ̀ sọ́wọ́ láì ni ó ṣe pọ̀ tó fún nǹkan bẹ lọ́wọ́ wa. ọlọ́run wa ń dẹ́kun ìjọba wa nínú èso eré bóyá sọ eré ló ṣe bóyá sọ ẹbí ni ọlọ́run ní àtẹ̀yìn. a mú ẹ̀sán rẹ̀ wá bọ́ pákápá àdùnná ṣẹlẹ̀. kódà nínú tíra tí a kàn fáwọn ẹni ọlọ́run tí ọlọ́run máa ń fi àmì hàn wọ́n sọ pé àpèjúwe wá arákùnrin wá gbàwé iṣẹ́ rẹ̀ ọ̀wà kó òṣùwọ̀n ọ̀wà ń wọ́n ní ọlọ́run bá wá sọ ilé kan kalẹ̀ báńkì àmọ́ ọ̀sẹ̀ yìí ni wọ́n sọ ọ́ náà bá sọ bọ́ sínú òṣùwọ̀n rẹ̀ òṣùwọ̀n rẹ̀ bá wá fáwọn. ó wá béèrè pé ọlọ́run gbọ́dọ̀ lè ti wá ọlọ́run ní kí wọ́n fún un ní ìròyìn pé ìgbà tí ń bẹ láyé ó lọ síbi ìsìnkú ọmọ ìyá rẹ̀ kan. wọ́n ti wá wọ́n ti fèrè pẹ̀sù orí ẹ̀tàn àníyàn nǹkan bẹ́ẹ̀ àníyàn mẹ́mẹ́lẹ́ àmọ́ nìdí nìyà gbogbo sọ ẹ̀rí àníyàn lọ́wọ́. ó wá bu ẹ̀kún àwọn ti parí ìsìnkú tán o ó wá bu ẹ̀kún wọ́n inú ẹ̀ wá ọlọ́run ọ̀pọ̀ náà ẹni tí ó bu ọmọ ìyá rẹ̀ láti o ó wá ẹ̀kún wọ́n kan ní ètò sínú orí ọlọ́run wá fi hàn pé so ẹ̀kún bù yẹn tó sì dá níyàn pé wọ́n náà fẹ́ ọwọ́ bíi Enu ẹ̀kúnwọ́ yẹn ẹ̀san rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run lọ́wà lọ́wọ́ ni wọ́n sọ ẹ̀san kalẹ̀ fún ó sọ wọn àní òfin lè wà gbogbo ń ṣe ní gbangba gbogbo ẹ̀kọ́ pamọ́ fọlọ́run àti o láti o. àwọn ọlọ́dà sírù ló wá ní wàhálà lòsùn nìhájì gbogbo ẹ̀sìn àmọ́lé ẹ̀ẹ́dọ̀ bàtà wọ́n ti parẹ́ o oníṣìgbà ìyá gidi ní bẹ́ fọ ọ̀yà àtúbà tó gbọ́ ọlọ́mọ òun náà sì mọ̀ra òsì wọn bẹ òsì wọn bẹ ọ ọgbà náà pàdé o ọba dé ní ọfẹ gbogbo lẹfọ náà àti gbogbo ẹni tó ti tó ti gbogbo àádọ́ ta níṣẹ́ iṣẹ́ bí kọ̀kọ̀ hmm, hmm. láti ilẹ̀kùn rẹ̀ rí ọlọ́run ní wọn gbà tó gbà ọ ọ̀rọ̀ ṣìnà tiẹ̀ lágbára pọ̀ láti pìlẹ̀ ní o lágbára púpọ̀ àní lójú ayé òjíṣẹ́ ńlá Muhammad obìnrin kan láti inú ìrìn mẹ́ta lọ bá oṣù ọlọ́run. فقد روى عمران بن حسين رضي الله عنه أن امرأة من جهينة ìbẹ̀rù ọlọ́run jura wọn arábìnrin yìí nínú ìran jùwàìlẹ́sà ló ti wá. أتت نبي الله صلى الله عليه وسلم وهي قبلى من الزنا. Ọlọ́run bó ń ṣe Ọlọ́run nígbà àgbàdà náà gbà. Inú ẹ̀ sì ti ga, inú ẹ̀ ti ga, ó ti lóyún. فقالت يا نبي الله أصبت Ó ti lóyún, ó ti lóyún

ló sọrí à ó ní pé wàhíà ọbúlá mínàsì náà ó ní oyún tí ń òun yìí oyún sì mẹ́ni o. فدعا نبي الله صلى الله عليه وسلم وليها Àdóyìn bá béèrè pé ta ni olùtọ́jú hmm. Sọ ní bàbá àbọ̀ lẹ́sàn fàkọ́ọ́là ọba ọba ṣọba á sí ní ìléyà anáìrọ́ á pa ọmọbìnrin yẹn ọkà lé ọ̀kan nínú àwọn wàlíì lọ́wọ́ lọ́mọ ìtọ́jú rẹ̀ má ṣe dáadáa sí i. báyìí dá wádùn á ti. ṣùgbọ́n bá wá ti bímọ ní ẹ̀tàn ètò ló ń ṣe ṣe bàbá wa dáná ọmọ ìlú àǹfààní báyìí lọ́dọ̀ ọlọ́run kò ní ráǹfààní báyìí ló. fàrídé àti ìhàtí wá bí fàrídé dáńgbé òkòrè jáde ya. wọ́n ní kàkà ìfà wà á ń kàkà. Tàbíbá òfin ìdòkó lé ilé àti òru mímí nàlá fọ́tọ́yá. Ẹ ṣe wọ́n. Nìfọ́dé bí àti àti ẹyọ àṣìṣe kan. Wọ́n ti dárí nìgbà ń ẹyọ ń tá a lè pè ní ẹ̀ṣẹ̀ kan. Ìgbàgbé jẹ́ náà ni òun ìyá tẹ̀lé bá yá. torí ẹ̀ ní a máa fi lé láìjẹ́ náà ẹsẹ̀ kan láti lè ẹni pé igi iná ti yẹ ọ má jẹ ọ tó yẹ kó tó wà náà bá yẹ pé yá jẹ onílé ọ̀rọ̀ ayé àwa yóò ní wáyé ṣùgbọ́n ọlọ́run kà Tàbí máa ń bí ẹyọ àṣìṣe kan, ẹyọ ẹ̀ṣẹ̀ kan ní a fi lé Ádámà bàbá wa fún ní ilé àjẹ́ náà. Jáde! Báwọn ọlọ́run yé mọ̀. Fàkàyé fàwà á ń tàtà fi máa ń fi tòkó lè ilẹ̀ àbílẹ̀ òdò kílì dàdà pàtó yá. Fàkàyé fà bó wá lèmi àtẹ̀yìn. Tátínà òbí ìlú wúlì tábí orúgbá wà jẹ́nà. Àlè ìhá àbílì Pẹ̀lú ẹgbẹ́ ẹgbẹ̀rún àṣìṣe káàkiri lẹ́sẹ̀ níbẹ̀ lọ́rùn. Àwọn aláwà jẹ́. Bàbá wa Ádámù ẹyẹ àṣìṣe kan pé ọlọ́run ti ní kó jáde. Kọ́pọ̀ lágbègbè ni wọn ọlọ́run wà. Bẹ́ẹ̀ náà la wá rí àwọn tí wọ́n láti jọ rẹ̀ ó hmm. lójú ayé ń ṣe ọlọ́run. láti wá ń sọ yí pé àǹfààní táwa níyì bàbá wa dáhùn òní kò ní pé kó tún bá kó tún bá ọlọ́run sì wà ó ṣe ọ̀ ṣàánú èmi àtẹ̀yìn sìnà hmm. la bẹ́ẹ̀ rẹ̀ débẹ̀ yìí sìnà gbogbo ìyókù náà bẹ́ẹ̀ lẹ́wọ́ nítorí wá ràn ní kí wọ́n tó bá ti délé ẹnu gbọ́lẹ̀ fọ́ lọ. níwọ̀ kan ó lé àlè lọ ọmọ wà mọ́. ẹ àkọ́mọ́ ní bẹ́ẹ̀ mọ̀ nígbà tó wá tí ọ̀bá débẹ̀ wọn náà ni yóò tún bẹ́ẹ̀ tó ti ṣe ọlọ́run ò ṣe é tàn jẹ́ ẹlòmíì ń tan rẹ̀ jẹ́ ó ń tún bá yóò tún padà bẹ́ẹ̀ ó tún bá yóò tún ọgbẹ́ tán ọlọ́run yẹ kàn. ọlọ́run kọjá ẹni tó èèyàn náà jẹ tọ́wọ́ bàbá nà sọ ha gbogbo ẹ̀ṣẹ̀ náà ní ká tún bá rẹ̀ nà sún wà wọ́n sì túnmọ̀ rẹ̀ nù wọ́n ní nà bàbá nà fún níbi ọ̀yàn wà lè rọrùn ká tún padà síbẹ̀ bí. nígbà tó fún mọ̀wàrà màálùú tó jáde níbi ọyàn rẹ̀ wá tún wá rọ padà tó lè fẹsẹ̀ àwọn ni ti ń jẹ́ táwọ́bà tá nà sọ àwọn dè bẹ́ẹ̀ mọ́ wọ́n dè bẹ́ẹ̀ mọ́ o bàbá bàbá ń jìrìtì bàbá òkùrọ̀ ọ̀pọ̀ àwọn ẹlẹ́kùnjẹ ayé ọwọ́ wà jùlọ ọwọ́ tá ọlọ́run yọ oore ní fún ọ àti ẹ̀wá lè sọ àwọn àwọn tó mọ lọ́hùn tọ́lọ́hùn wọn di pípọ̀ ààyè hmm. ah, ló burú jù hmm. ó burú jù omi hmm. ṣíríkùlẹ̀ àkùdárù gan-an náà ah! bá kúlé ilé ẹ̀ lọ́lọ́run àforíjì pàápàá náà àpèjúwe àwọn tí wọ́n tún bá. la wá ń sọ yìí obìnrin bèrè ó lóyún oṣù náà èṣù ló lè débẹ̀ oyún náà wá dúró sí láàrin wá ń ronú fóun ọlọ́run mọ̀dárà rẹ̀ bóòlù òun ó ṣe báyìí bá gbéra pápí ọlọ́fọ́dún ṣe ọlọ́run ọlọ́run fi ń bẹ́nu oníṣìnà ní ọlọ́mọ àlè ní nígbà náà ní olú ìdájọ́ ọlọ́run fún kó anábì wò báyìí ó ti pọ́lí tí ń bẹnu anábì so á béèrè pé ṣó o ní ìkí ni lọ pè wá. Fàkọ́lá ilé ha. Á ìgbà pàdé ènìyàn lọ tọ́jú ọmọbìnrin yìí gbọ́. wájú àti ha. Tọ́wọ́ ti wá bímọ inú ẹ̀ tán wá o. nígbà ó sì ṣe bẹ́ẹ̀ tó bímọ bá. Fáàmọ́rọ̀ bí i Nàbí Yorùbá ìsọ̀rọ̀ àdéhùn Wàsálàmà. A wá gbé ọmọ lọ́wọ́. Gbé lọ́wọ́. Kódà ní ògbé lọ́wọ́, ó gbé sínú táwọn ọmọdé ẹ̀ṣẹ̀ yìí. Ànábì ni ṣéwọ̀ ni arábìnrin yẹn sólórí. Ànábì ni kó tún máa gbọ́ máa padà lọ. Sọlá láwàá yìí oníkọ́ lọ fún lọ́yàn ah islam mọ̀ dáàpọ̀ oníkọ́ lọ tọ́jú ẹ̀ ó fún lọ́yàn débi pé kọ́mọ yìí ó tó oúnjẹ jẹ lẹ́yìn náà kò tún wá wá ìgbàgbọ́ jura wọn lọ. obìnrin sígbà ọtọ́jú ọtọ́jú ẹ̀ nígbà òbí pa máa ń jẹun ó sì gbé àbúrẹ́dì ó ti lọ́mọ lọ́wọ́. ó pa lọ́wọ́ lọ ọdún ṣe ọlọ́run ọlọ́run o àwọn èèyàn pé ah, ah, àbí ọmọ àwọn kan ni ó ní tí ń ṣe òun máa àwọn kan o ìyá ọlọ́run ní ń pa o bí wọ́n bá lọ sẹ̀rí ti kú òun gbàgbá ìjẹ́ mẹ́rin lọ ṣùgbọ́n ìyá kò ní yẹ kò ní lò ọba mọ̀nà ìyá ọba fà lọ́wọ́ ráì ọ̀nà àforíṣẹ́ ọlọ́run ọlọ́run adé omi rè ní yàrá sílẹ̀ náà olóòtú ìjẹ olóòtújẹ ayé lọ ó ní ẹwọ búrẹ́dì ni wọ́n mú ọmọ mẹ́wàá ó sì gbà á ó fi lé àwọn sàdé lọ́wọ́ ó ní wọ́n máa mú lọ ní tí wọ́n ti ó wò kó láyé lọ lọ́ra ń kan ẹlòsèré àtọ ẹlòtọ náà náà kò wúlò kó wò jíire ayé sọ yìí kó wò jẹ tó lọ. ẹsẹ ayé ọsàn ti lo ẹsẹ ọ̀rọ̀. Ah! àwọn èèyàn nígbàgbọ́ ọ̀nà níbi tó ní ojú wa bá bá pàálẹ̀ àwọn tí ó lòsèré àtúnlọ́wọ́ lọ gbẹ́lẹ̀. níwájú bẹ́ẹ̀ ló ṣeré wọn wọn ni yóò wà kẹnu ọrùn wọn hmm. wà tó fi nǹkan lójú wọn wà máa sọ lóko òkú rọ́bà tí wọn lọ ro kánú kì í ṣòkúta ńlá o kì í ṣe pé wọn lọ gbókúta dìbìtì. kì í ṣe ni ọ̀pá

kí lè wá wá kí lè fẹ́ ṣe òjíṣẹ́ náà ẹ kírun tó ń lá, mẹ́la ọlọ́run ní káì ó ní ìwọ oṣù náà tún lè léyìn náà àbí ọ rí bí mo mọ sí lọ ni. àlẹ́mi bá wá pé gbogbo ẹni tí ń bẹ nílùú Màdínà tí wọ́n láwọn ní ímánì tá a bá gbé ímánì wọn sórí òṣùwọ̀n tóbìnrin yìí ó ju ìmánì gbogbo wọn lọ. arábìnrin tá a bá gbé ìmánì gbogbo ẹni tó ní ìmánì. nínú òun òsì náà lórí ìṣẹ́ òwò tá a bá gbé ìmánì wọn sórí òṣùwọ̀n kan ó ní ìmánì obìnrin ọ̀dọ̀ òṣùwọ̀n kan. سيدنا